بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أنا نقع بيعوني أظن سواجننا نوفر عمدة الأحكام الإمام الحافظ عبد الغني الواحد المقدسي رحمه الله تعالى إذا فيقول الحديث الثالث بعد ثلاثمائة حديث تري أو تري حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم نهى عن نكاح محاولة

ابنته أو يزوجه لآخر ليس بينهما صداقة عبد الله بن عمر رضي الله تعالى عنهما أخنا نجوج صلى الله عليه وسلم نهى عن نكاح الشجاري ọkọ nípa ìgbéyàwó ìfigundígun ìfigundígun ìgbéyàwó ìfigundígun òṣèlú ọdájú pé èèyàn kì í sọ̀rọ̀ ànábì sọ̀lá rẹ̀ sọ̀lá ìtumọ̀ àdìsí yẹn nìyẹn o wọn náà dáńgẹ̀ ní ṣìgá òun ni àníyùsáwò ìjàmọ̀ ẹ̀jọ̀ lọ́bẹ̀ nẹ́ta hù àlà àníyùsáwò ìjàmọ̀ àkàrọ̀bọ̀ nẹ́ta hù kéèyàn fa ọmọbìnrin rẹ̀ fún yẹn lórí pé kẹ́nìkejì náà fa ọmọbìnrin tọ̀dọ̀ tẹ̀ náà fún yẹn àlẹ́ ìsàbẹ̀yìn náà hù máa sọ̀dà àkọ́ni tí ọ̀dà sì ní sí owó òfẹ́ǹfẹ́ kan láàrin àwọn méjèèjì ìfigun dígun nìyẹn ó lè jẹ́ fún mi lábúrò rẹ kí mi náà fún alábúrò mi ṣùgbọ́n kò ní sí sàdáàkì àwọn ọmọ yẹn náà láàfi di àárín ìfigun dígun nìyẹn sọ ojúṣe ọlọ́run sọ láàrin ṣọlá ọkọ̀ ilé ìrọ̀lẹ́ kọ́ jẹ́ apá kan ìrọ̀lẹ́ káhí ẹ̀lìjáhìlì nínú àwọn ìgbéyàwó àìmọ̀kànmọ̀kàn tó wáyé kọ́bla islam ẹ̀ pé ẹni tó jẹ́ àwòlíyà wọ́n máa fi ṣàbòsí fún ara wọn nítorí pé wọ́n sì àwọn wọ́n ṣàbòsí fẹ́ni tí ọjọ́ obìnrin obìnrin ni wọ́n bò sí o ààrẹ ti gẹ̀ẹ́sì àwọn àwòlíyà yẹn obìnrin náà máa bò sí wọ́n kẹ́ fà láì gbà sọ́dá sí kẹ̀kẹ́ kò sí gbà rẹ̀ ọmọ ń wáyé ọ̀bùlà islam ojúṣe ọlọ́run wa gbógun ti pé kọ́ máa rí bẹ́ẹ̀ mọ́ ìgbẹ́ haram ni ó bàjẹ́ gbà ni. ohun táwọn ọ̀nà hadith yẹn ni pé wọ́n kọ̀ fún wa nípa ìgbéyàwó ìfigúndínkù kíkọ̀ yẹn extended fasad ẹlẹ́sìn ìgbéyàwó yẹn ọ̀dà kò lálàáfíà ìdí tán dẹ̀ fi kọ́ òun ni àìní sọ̀dà kí pàtó nínú kọ̀dà ìrí sọ̀dà kò ní pẹ̀lú àti tí wọ́n máa ń fúnra àwọn obìnrin yẹn na ẹ̀rọ fún máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé sọ̀dá kò lè sì lè wá àwọn ní sọ̀dá kí tá a sọ pé ọmọ tó bá ti kàwé mẹ́wàá iye báyìí lówó tiẹ̀ tó bá parí mc iye báyìí lówó tiẹ̀ tó parí fásitì iye báyìí lówó àwọn kan náà tó àtọ́ ní masters master iye báyìí lówó tó yàn ọ̀sẹ̀ fún ẹ̀ tó láwọn tó tún gba phd. Hmm ìbá ìlú wọn ti gbé sọdọ àti yẹn kalẹ̀ ẹni tó parí sanẹwì ìbá ìlú ẹsàn ọmọ tó lọ fẹ́ ní oko adodo àbí níbi odò tó mẹyà ọmọ fẹ́ mẹ Muhammad sàálà sàálà húnà sàálà húnà bìjàmbì húnà ẹ yà máa wà bí tó irú ọmọ tó fẹ́ ní oko adodo ni tó iye báyìí òun ló sì kéde òun ló fò ah, òun ló fòrò ọmọ nù sòun ló ń pè ní sọdá kú ẹlẹmísìlẹ kọ wá sí ní sọdá àkíyàn bẹ ìgbéyàwó gún ni ìgbéyàwó jẹ ọgbà ni. Ah, bákan náà àsopin dandan láti ṣe wáàsí fún àwọn ẹni tó jẹ ah, alákòóso wọn gbọ́dọ̀ fa ọmọ fọkọ tí ò ṣe déédéé rẹ nítorí ọ̀rọ̀ tiwa ẹlòmíràn kan lọ fọmọ fún wèrè àbí kọ́ fà fún dìdìrín ọ̀rọ̀ pé òun lówó tó ń fẹ́ gbà lọ́wọ́ àwọn bàbá rẹ̀ ìrọ̀kọ̀ síbẹ̀ ọ̀ àlọ́ pé ohun tó fáfà àti sọ̀dá tí ó rògbé àwọn yóò fi da òun ni pé àìní sọ̀dá kìnìún náà bẹ́ẹ̀ tó wáyé kó nílò sọ̀dá kìnìún náà kó sí wàhálà náà tọ́lá ní sọ̀dáàkì nínú tòun tí sọ̀dáàkì yẹn dẹ̀ fi lédè ohun tá a máa ń fẹ́ nìyẹn kò sí wàhálà ọ̀rẹ́ àtọ̀rẹ́ lè fọmọ fúnra wọn <laughs> wọ́n lè fà búrò ara wọn fúnra wọn àbá ti ní sọ̀dáàkì nínú sọ̀dáàkì yẹn dẹ̀ nìyí wọ́n máa jẹ́ sọ̀dáàkì tí wọ́n máa ń sẹ̀ kò ní lè gbé nítorí kọ́ á jí mi ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ fọmọ rẹ fún mi kọ́ kọ́ one thousand five hundred wa <laughs> ẹ̀ẹ́dígẹ́sì àkọ́mọ ní abúlẹ̀kọ̀lá tó ní tóbìnrin bá sì dára tó sì níwà wọ́n lè fi one thousand fẹ́ ẹ̀dígẹ́dì ẹ ọ̀pọ̀ owó lálá irú owó lálá bẹ́ẹ̀ lọ́wọ́ á lọ fi fẹ́ tó ọgbọ́dọ̀ ju owó tí wọ́n mọ̀ láwùjọ yẹn tí wọ́n máa ń sọ fáwọn obìnrin yẹn òun ni wàá fi fẹ́ wọ́n ní nínú àwọn ẹni tí wọ́n gba àdéhùn ìwà ẹnu òkú pé àlàyé ṣìgá òun ni ta ni àwọn mìíràn ṣàfihàn sẹ́nì kankan àwọn mìíràn ṣàfihàn sẹ́nì kankan eh, wọ́n ní tọ́bájọ́rọ̀ sàbẹ̀ kò sí wàhálà sọ̀tàwọn mìíràn pé kí n sọ̀rọ̀ sàbẹ̀ gan ni pé bóyá náà fi hàn gà فالمهم يتم على مجال ثانية عوامل ثانية بلوين تبدو لا يبنى هذا سنافي سمالك عوامل تنافي المهم يتم على يتم على مجال ثانية أبا ما معني وي يتم على مجال ثانية فما يقال تنهى عن الشكال لأسا يودع المعلوج على يروت ما ينبه àti kí àwọn olùmọ̀ ni wọ́n kò pé nìka yìí nìka àràmù ni nìka àràmù ni kò so ìgbéyàwó yẹn dẹ́sì máa bàjẹ́ ọ̀dọ̀ Abu Hanifa àwọn sọ pé ọlọ́láàfin àjèrè lẹ́yìn ìkàlọ̀ fún ní ọba ti ṣe tán kàṣe kẹ́ni ọ̀ kàṣe sọ̀dá kò fi sì lè fún àti gẹ́tì wọ́n fẹ́ yàwó náà ni الحديث الرابع بعد الثلاثمائة حديث 304 حديث علي بن أبي طالب رضي الله عنه أبي طالب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن نكاه متعة شرقيها خيبر وأن حرم حمر الأهلية أنا علي بن أبي طالب رضي الله عنه أن رجع النبي صلى الله عليه وسلم نهى عن نكاه المتعة ọkọ̀ nípa kí ni ìgbéyàwó ìjáládùn ìgbádùn tàbí <laughs> kankan àpẹẹrẹ nìyí sọ́dọ̀ àwọn tó ń ṣerú ìgbéyàwó yẹn tó bí àkọ́ báwọn ti wá gbé sẹ́yìn bí báyìí sí wọ́n á rò pé ọdún mẹ́ta làwọn fẹ́ fi yanjú sẹ́mẹ́rì wọ́n á sọ̀rọ̀ contract pẹ̀lú obìnrin kan gbogbo ọdún mẹ́ta yẹn a máa sùn pẹ̀lú rẹ̀ pẹ̀lú olówó oṣù kọ̀ọ̀kan sọ oṣù méjìlá iye báyìí oṣù méjìlá kejì iye báyìí oṣù méjìlá kẹta kejì báyìí sọ irú ni káyọ̀ tó ní ajá ló ní yẹn òun náà wà nínú àwọn àǹkíhàtì àlìfàṣìdà min àǹkíhàtì àlìfàṣìdà ó wà nínú àwọn ìgbéyàwó tó ti bàjẹ́ pápátá tí ọ̀dà tó ṣẹlẹ̀ ọgbà wọlé. علي بن أبي طالب رضي الله عنه ونرجع النبي صلى الله عليه وسلم نهاء النكاح المتعة حتى نقع بيع المتعة ìgbádùn ìyàwó dásìkò kan ọlọ́sẹ̀ kan bẹ oníwákàtí bẹ irú àwọn kan tí mo láwọn olóṣèlú kan tí mo sọ̀rọ̀ wọn ní àná láwọn ní ìpàdé táwọn lọ sí fáwọn oṣù lọ́wọ́ ni sílé òtò yẹn ní àkọ́dẹ̀ nìkankan yàrá kọ̀ọ̀kan kìí sì yẹn nìkan wọ́n tún fẹ́ nìkankan lóbìnrin kọ̀ọ̀kan ìyàwó yín ní kìí sì yàwó àwọn ẹnìkankan mọ obìnrin kọ̀ọ̀kan tí ó gbà ní tàbá mọ́júmọ́ ẹ́ èyí yìí mà lágbára pípọ̀ jù yọrọ nìkàhùn ẹ̀ nìkàhùn mọ́tà torí ẹni tó jẹ́ bí ọ̀gá olóṣèlú yẹn ti ọ ti fáyìn kọ́ńtáàkì pẹ̀lú obìnrin ni ìfẹ́ ọjọ́ kan tí wọ́n sún pẹ̀lú rẹ̀ ọ ten thousand ni ìgẹ́sì bẹ́ẹ̀ tẹ́ni yóò ṣe é sì gbà lásìkò sọ nìkàhùn yẹn ló sì tún sẹ́kùn nọ́ọ̀sì àwọn ṣé àdùnní olónìí táwọn tó wà rẹ̀ pé ìmọ̀tà àti ìní ẹ̀sìn mi ni mọ́tà táwọn bá káwọn obìnrin tó àfò lọ síbi abẹ́kúta wọn ò dúró láàrin ọ̀nà níbi kílè ikọ̀ rẹ̀ ààrẹ sí lọ́dọ̀ àwọn ọmọ ṣèkíìmù wọn ò dùn bẹ́ẹ̀ wọ́n pa yàrá kan kọ́ lọ́fí wọ́n sáré ṣe yẹmẹyẹmẹ pẹ̀lú bẹ̀rẹ̀ kó tó gbé ní àjọ ọba tó dábẹ́ kúta ní fàtàdà ní mọ́tà kọ́ wà lọ́dọ̀ àwọn ṣe àdúlé olónìí nígbà tó òǹgàn ló tún gbàdé ti àràmù rẹ̀ wá pàràmù rẹ̀ ní ọjọ́ tàbí sọlá sọlá ti pè é lé ọ̀gàn ti pẹ́ ìyàwó Khaybar bí ọdún kẹfà ni ìjọrọ ọdún alọ́dún mẹ́rin lẹ́yìn ìgbà náà àsọjí ìwọ rẹ̀ jẹ́ ti pẹ́ táwọn èèyàn ti mọ̀ ọ́n àmọ́ tọkọ làwọn ṣí àǹtí wọn. àlùhùnmi ìfẹ́mọ́rí ẹlẹ́hìnlẹ́yà ó tún kọ́ nípa ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ilé pé a kò gbọ́dọ̀ àjọ gbé àfìgbére á nífẹ̀ẹ́ ara wa fèsì kéèyàn wá sí lásìkò kéèyàn wá lọ́yà pàmà lọ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ìgbéyàwó yìí sáà nìgbéyàwó alákòókò alákòókò àkókò pàtó tí ẹ bá ti wọ́n lọ́n bá kára àgbéyàn fẹ́ padà túká ẹ̀yìn ò gbọdọ̀ fẹ́ àwọn ọ̀gbìn ẹ̀ ẹ̀ gbàmọ́ fẹ́ fẹ́ àwọn ìmọ̀tí lẹ́gbẹ̀rẹ̀ náà tẹ́lẹ̀ pé títí ọdún tí ń bọ̀ yóò kó lọ́dọ̀ mi èèyàn gbọ́dọ̀ sí irú ìyàwó rẹ̀ àti pé èèwọ̀ ní káfọ́ mọ́ta ẹni bá dà sí sí ó bàjẹ́ bá olùmọ́kò lórí ẹ̀ ah, bákan náà ó ti pápá lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ sí Islam nítorí pé àwọn mùsùlùmí wọ́n ní bùkátà sí obìnrin níbi ẹlòmíì fẹ́ lè máa lera mọ́ nǹkan ẹ̀gún rẹ̀ àwọn ah, olùsọ ọlọ́run kọ̀ọ̀kan dà ẹ lọ sáyìn kọ́ńtàkì pẹ̀lú obìnrin fásitì kọ̀ọ̀kan kálukọ́ sáré dàtọ́wọ́ rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ bó ti yé kó tó wá padà di wípé ìkàn nípa pé àràmù rẹ̀ tún á padà wá nígbà tí yẹn ni pé ó padà di àràmù yẹn yẹn kó dàkárá níyẹn débẹ̀ ọ̀yà máa lọ gbàwẹ̀ ìyẹn lọ pé ìbí ìnira náà lọ fà níjó ní ìdáná sọlá sọlá fi ní kan ṣe ìwọ náà ti wá rí ìnira débi pátọ̀ tó fẹ́ máa fẹ́ tó tó jáde náà lákàrí rẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ mọ́ ti yé wàá máa láwẹ̀ ni àbí kan wá kan ó gun ọ lábẹ́rẹ́ kan tí ò ní fẹ́ ń sùkà ààrẹ òfin ní máa lé lèkulè burúkú náà mọ́ àti pé sẹ́ríà àbí aṣááre alhakim ọkọ̀ olùgbéyàwó yìí torí bàjẹ́ pọ̀ mẹ́ nínú ẹni ìyànnì ìtìláṣẹ azkar ìwọ́n fẹ́ dami sí lára ń sìn eléyìí náà tó gbà àwọn náà tó dà sí lára àfa yóò sì padà lóyún yóò kẹ́ padà gbọ́mọ fẹ́ni tó bá wù ú ni bákan náà abẹ́ yóò tún ṣe lẹ́tọ̀ níbi nìka tí ò lálàáfíà sẹ́ni káàlì yìí téèyàn ṣe téèyàn sọ pé ọ̀sẹ̀ kan péré ní kùsì ọ̀nà ìgbéyàwó wèrè lélẹ́yìn ẹ̀ sọ lẹ́yìn náà ni pé kẹ́tẹ́kẹ́tẹ́ lé àkọ́gbọ̀nà tẹ̀. ما جاء في الاستئثار في الاستئمار والاستئذان ọ̀rọ̀ tó wà nípa الاستئمار kábíyèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni tó ti jẹ́ abilékọ pé sí wàá fẹ́ mi. wàlẹ́sẹ̀ ìdáàmù kádẹ́lọ̀ gbà yọ̀ǹda ọmọge lọ́dún díẹ̀ na òun ládùn fẹ́ mẹ́nu bàbá rẹ̀ hadith àbí ìfọ̀rẹ́ ọ̀rọ̀ bí ọlọ́fọ̀ àìn wọn ni anna rasul allahi sallallahu alayhi wa sallam tunkaxu alhajiru xata tustamara tunkaxu dikru xata tustamara قالوا يا رسول الله كيف إذنها أن تسكت أبو هريرة رضي الله عنه حديث 345 يعني لنا جد صلى الله عليه وسلم سوف لا تنكح لأجيم يعني تي الله قاك كان لو يكوني أبي غدا تسكت أتوقع ولنقع لأجيم ها أقول بدو فيه حتى تستأمر ها في بيري أسأل دوري oníhò yanni a béèrè àṣẹ lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ mo fẹ́ fẹ́ o kí a dán lóhùn dáadáa pé òun gbà eh, irú ẹ̀ la ní ọ̀gbọ́dọ̀ wáyé fọmọge lọ́lọ́dún kọ̀rọ̀ tó máa sọ fún pé wọ́n fẹ́ wàhálà lè ṣẹlẹ̀ o ọ̀rọ̀ wọn ò tí ì gbọ́n àwọn eh, ìfọwọ́sọ ní hálíkọ̀ lánàá ìṣe abilékọ o lè bá a sọ wípé máa fẹ́ kò kàn ní gbọ́dọ̀ jẹ́ open place àwọn kò ní jẹ́nu kọ́lọ́fín ó lè jẹ́ wájú kàkan lódò tó ti rí bẹ́ẹ̀ fún tó ti rí bẹ́ẹ̀ tàbí sitting room nílá ló ti sọ fún pé ọ̀fẹ́ fi ọ bí adam kò ń gbà tó bá ti lóun gbà báyìí ẹ wàá fẹ́ wàá kóra yín lọ sọ́dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n sàkókò èdè fún yín àmì ẹni tó bá jẹ́ alákòóso rẹ̀ ọ̀nà àlẹ́ ayé ẹni tí ò sọkọ lọ́wọ́ rẹ̀ a gbọ́dọ̀ fẹ́ àtàtò sàmàrò tá a fi béèrè àṣẹ lọ́wọ́ rẹ̀ pé ṣé wàá fẹ́ mi ọlọ́run láláṣẹ ara rẹ̀ ọ̀nà tó ń ka olùdókè àti kọ́ ọmọdé a kò gbọ́dọ̀ fẹ́ òun àtàtò sàmàrò tá a fi lọ gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá yẹn tí mo fẹ́ fẹ́ ọmọ yín o wọ́n á pè ọmọ ni pé ṣùgbọ́n ráàfà wálẹ̀ kan àwọn àwọn tó ní báwọn bàbá wa ti máa ń ṣe láyé àtijọ́ wọ́n ti kan àwọn kinní kan sára ògiri nulẹ̀ tí wọ́n máa ń fi òwú kọ́ síbẹ̀ wọ́n á sọ fún ọmọ rẹ̀ nígbà tí àlàyé bá ti jókòó sínú sìkìn róòmù wọ́n sọ fún ọmọ rẹ̀ pé ọyà máa fi àwọn òwú yìí wọ́n ti kó sórí àga ètè ni wọ́n dá ọ wọ́n á ní kọ́ máa mú òwú yẹn kọ́ máa fi kọ́ àrògiri rẹ̀ wọ́n sì kan ìkànnì ó lè tó bí mẹ́fà yóò máa mú lẹ́yìn kọ̀ọ̀kan yóò máa lọ fi kọ́ ìyá mi tí ọ̀gbẹ́ni máa fi rí gbogbo ẹ̀ dáadáa yóò rọ̀ wọ́ yóò rí gbogbo ẹ̀ yóò rí rí rẹ̀ kò sì tún ní múra tán ẹ̀rọ kọ́dọ̀ bàbá sáwà nù pálọ̀ bàbá rẹ̀ àwọn afọwọ́kọ̀ tán báyìí ó ṣeun èyí tún pé ọ̀dọ́ bá yá wọ́n wá ọlọ́bẹ̀ẹ́ nìkan ọmọ tó lówó yẹn ni ah bàbá ọmọ yìí mẹ́mẹ́ yìí kọ̀ ọmọ wọ́n á fẹ́ pé arábìnrin yẹn padà agbájá fi ọkùnrin tó jókòó lẹ́ẹ̀kan ni ọbẹ̀ ti dákẹ́ báyìí ọ̀là tó ń ka hulibíkì wọ́n hátá tó sáàzà àgbọ̀nà láti kiri ẹ̀ dáhùn àbí náà lójú pé ya Rasulullah wa kayfa idduha bóun ni yọ̀ǹda rẹ̀ ti máa rí ìdíjọ́ lọ́nbẹ̀n antescript torí kò ní dákẹ́ o bó ṣe jọ ọmọdé tó kò ní dákẹ́ yọ sọ̀rọ̀ gbígbà tó ká tẹ̀ láwọn kan sọ fún bá ti kó sunkún kọ́ kò sọ̀rọ̀ ṣùgbọ́n sunkún àwọn kan ní báyà wọ́n wò sóbi ojú rẹ̀ yẹn gbóná àbó tutù láti wo àbó sunkún pé a èmi náà mo wá dẹni àpọ́nlé tí wọ́n pààkì ọkọ̀ síwájú ìta ni wọ́n á tọ̀rọ̀ mi ike ẹ̀kún ni ẹ̀kún ni ilé ìmọ̀ èmi mo di yẹn yìí àwọn àfáàní lálélá èmi yìí rẹ tí mo lè rí àfáà gidi bẹ́ẹ̀ tí ó ló wọ́n fẹ̀ mí. ṣùgbọ́n àlùmọ́sí mi kó sàdákẹ́ wọ́n bá ti dákẹ́ báyìí àfáà ó ti gbà nínú ẹ̀ ó ti gbà ó ti gbà ohun téèyàn wí nínú tó kíláàmù nù hadithi wọn ni pé àṣẹ abilékọ àgbọ̀dọ̀ fẹ́ tí a fi jọ sọ̀rọ̀ ọ̀dọ́ ló máa ti béèrè.

ìké yóò hege èyí ó ṣèyàwó tiẹ̀ náà dáadáa nọ́mbà bá a ti máa ń ṣèyàwó ọ̀sẹ̀ sọ̀dáàkì ó sì wà lẹ́mọ̀ tó ní ká ó ṣèyàwó tó ṣe ayẹyẹ alárinrin wọn ò bá àrùn yẹn díẹ̀ ó sì wà ní ìlànà nìyẹn. bákan náà ọmọge àgbọ̀dọ̀ a gba ìrọ̀ǹda yẹn wọ́n ní gbígba ìrọ̀ǹda yẹn ń ta gbà lóró òun ni pé dán. náà sọ ọmọ tó ti bàlágà ni o síbẹ̀ ẹ̀kọ́ irú halimọ̀ létí halimọ̀ mi kọ́kọ́ ló yẹn fẹ́ẹ̀rì kan wá wá kó lóun fẹ́ fẹ́ kí ló mọ̀ sí wọn wú ẹ̀rọ pé ọkàn máa wò pé àfẹ́ wa gbà wó ni ó lè máa fún kàn gẹ̀rẹ́ rì <laughs> wípé ọmọ náà sọ pé àtúfẹ́ gbà yọ̀ǹda yìí náà gbọ́dọ̀ jọmọ tó ti bàlágà onígbà bá bàlágà kò lè mọ ohun tó ń sọ òun lè máa ní àbẹ òun àfáà àìkẹ́ wa ọmọ àwọn àjọ kẹ́ wa sọ fáwọn mi wọ́n fẹ́ o nígbà tí ọmọ wọn ń sọ ń jẹ bákan náà wọ́n ní sábà wo bẹ́ẹ̀ tiẹ̀ nípa ìyọ̀ǹda tiẹ̀ nítorí pé tìjú ẹ̀ máa ń lágbára òun ni pé ànífẹ́ nídìí kó sọ̀rọ̀ wá ti dákẹ́ ó ti sọ̀rọ̀ nìyẹn ti dákẹ́ yẹn ó ti tó sẹ́ni tí ó fi sọ̀rọ̀ bákan náà ìyọ̀ǹda ah, ni àtàbílẹ̀kọ àtàbílẹ̀yà àtẹ̀dé òsì ni o kìí ṣe pé kákẹ́sọ̀ fún lásán tọ́ba jábílẹ̀ kan kìí ṣe lágbájá ló wọ́n fẹ́ máa lọ ohun mólú sọ fún ọ nìyẹn ah, ah kí ló dé èrò ohun kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ àmọ́ ọmọ kékeré yẹn náà yàtọ̀ pé mo mọ̀ kẹ́mi sọ fún ọ ní pé àfáà tọ́wálẹ̀ kẹ́yẹ lọ́fẹ̀ẹ́ o sódì gbọ́ láì tẹ̀ ní retí nǹkan kan àgbọ̀nà síbẹ̀ o àgbọ̀nà síbẹ̀ o tó bí àwọn àlàyé ìṣeré ní kọ̀ọ̀kan ìgbèjì náà. bákan náà náà àhàdíìs eléyìí tààyẹ̀wò àhàdíìsù táàbù láyò nǹkan àhò mọ̀tọ́lápàtòhò sálásá láyò nǹkan àhò mọ̀tọ́lápàtòhò sálásá ẹni ọba ti kọ ìyàwó ẹlẹ́lẹ́fẹ̀ ta kò gbọdọ̀ tún ṣàṣepọ̀ pẹ̀lú ẹ̀mọ́ àti àfẹ́ǹkì àzàròjàn ọ̀ọ́yọ̀ tí ó fi lọ fọkọ̀ ní ìyàtọ̀ sí ọkọ̀ yẹn tẹ̀ máa súnmọ́ ọkọ̀ ni ó ti ṣe ìbálò pẹ̀lú rẹ̀ kó tó padà sọ́dọ̀ rẹ̀ àdéhùn àyíṣà ọ̀dẹ̀ ọlọ́wọ́ àyíṣà àdéhùn three oh six جاءت امرأة èèyàn gbọ́dọ̀ fẹ́ obìnrin téèyàn ti kọ́ lẹ́lẹ́mẹ̀ta tí ó fi fọkọ̀ mi. حديث عائشة رضي الله عنها حديث تري أوسي ونجات امرأة رفاعة الكرزي يهو رفاعة الكرزي أدي ألوبا النبي صلى الله عليه وسلم فقالت وصيفي كنت عند رفاعة الكرزي يقول أنا رفاعة الكرزي فطلقني وبقى له فبت طلاقي أقم يا ينيو فتزوجت بعده عبد الرحمن بن الزبير لين بعد أقم يتمعال في عبد الرحمن بن الزبير فلما أبي وإنما معه مثل هدبة الثوب ونسوا ما شاء عبد الرحمن بن الزبير تمالوفين يتي عصوتي ورنبلا دوتيه ẹ̀mí tí a sọ sí mọ̀rẹ́ tí ń sọ ó ní àzákàrí rẹ̀ ọkẹ̀ dára lẹ̀ báyìí ni kò le kò gbéra kó kó lé wàyìn wàyìn so etí aṣọ tí wọn rẹ ẹwọn ká aṣọ tí wọn rẹ tí ó létí ẹwọn fi ọkàn máa dà wájàwájà báyìí ó ní zákàrú rẹ bó ṣe rí nìyẹn yàní ohun tó gbà lérò ní kí àzákàrí rẹ nìyí ó ṣàbáhà rẹ pẹ̀lú hudba nípa bí àzákàrí ọkàn dẹnu kọlẹ báyìí ọdẹnu kọlẹ pé yàní kò fọ́ká kò gbéra tán so gari kóbìnrin yẹn ó fọ́ nìkan ni o fọtàbá sàmọ̀rọ̀ sóòlù lọ́hìn sọlọ́lọ́ àlùsọ́lá ìkànnì ẹ̀rín tí wọ́n kà fáwọn ẹbí nìyẹn wọ́n lè sọ ọlọ́run bá bú ẹ̀rín mú sẹ́kẹ̀ àà ah, ah, irú obìnrin yìí ṣe àárí báyìí ọkọ ọ̀la àlùsọ́lá sàlámì àtòrí dínà àǹtálíjì ẹ̀yìn ìlàrí fàáta ọ̀ sọ́múrí ọ̀rọ̀ ni pé ọfẹ padà sọ́dọ̀ ọkọlẹ àrọ ọdínlá àlẹsọlá sàgbọn báyìí gbọ́dọ̀ ọkọ àárọ ló fẹ́ padà sí kò lè ṣe é ṣe bẹ́ẹ̀ o kò pọsibú àtàtẹ̀sọ kí ọ̀sẹ̀ látàkú o tó fi tó oyin kékeré rẹ o sórí kíní tó dẹnu lẹ́ni ẹ̀wọ́n náà bò ní o gbéra tí ó fi ṣèkìníyàn wọ̀nyẹ̀ zúkọ̀ ọ̀sẹ̀ látàkì òun ní ọdẹ tó yin tiẹ̀ náà wò yin kékeré yẹn kó gbọ́dọ̀ bọ́ọ̀lù pẹ̀lú bí kinní ní sì dẹ̀ra lẹ̀ yẹn fọkànwọlẹ́ ọlọ́wà sọ̀rọ̀ obìnrin yẹn ní pé wà á bò bákìrì ẹ̀ńdàkú níjọ́ tó ń lọ sọ̀rọ̀ ní abákìrì ń bẹ lọ abẹ́ àtìlẹ́ sọ pé àwọn aisha mi ń sọ̀rọ̀ ni pé abákìrì ń bẹ lọ́dọ̀ ànábì ń jọyọ̀ wà Khalid ibn Sa'id bilbab Khalid ọmọ Sa'id ń bẹ lẹ́nu ọ̀nà yẹn tẹ̀síwò àníyó fọ̀nẹ́dá ìyá ababakiri ìyẹn wá sọ fún abakiri tó lóun náà gbọ́rọ̀ tí obìnrin ní ń sọ láti ẹnu ọ̀rẹ́ ń lé pé a ah, abakiri alátẹ̀sùmá ìlà hàbìhì máa tẹ̀jì àrùbìhì inda rasulillah torí wọn náà gbọ́rọ̀ hudubatu ni wọ́n gbọ́ yé hudubatu sáwùbì àfipè tí àwọn obìnrin táwọn lábá máa ń pè fẹ́ni tí kinní rẹ̀ ọ̀bá gbéra dáadáa kọ́ náà rú sámsámú hudubatu sáwùbì ni wọ́n pè é ìrìn abákìrì sí ah, ọgbọ́n gómìnà yẹn ń wí sókè lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ni sallallahu alaihi wasallam so ó fi ẹ̀kọ́ obìnrin nìyí téèyàn bí ti téèyàn bá fi kọ̀ yẹn yẹn èèyàn bá lọ fẹ́ mọ́ ọ tí ó fi lọ fi ọkọ mi ń ságbá ló ń fẹ́ lọ́rùn sẹ́yìnlá yẹn ìbálò ni ọ ìbálò ah, àti kìnní kìnní àzákàrí yẹn ó gbọ́dọ̀ túra ká ó dàbí gbádùn tòótọ́ ní wáyé ẹ mọ̀ pé kìnní rẹ̀ yẹn ń dẹnu kalẹ̀ bẹ́ẹ̀ yóò fọwọ́ gbé tí ó fi ṣèkìnní díẹ̀ sínú ẹ̀ àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ àti wípé kò burú láti la nǹkan mọ́lẹ̀ hàn kò burú kéèyàn bá la nǹkan mọ́lẹ̀ bá ti wí kéèyàn bá ń tìjú kéèyàn bá sì ní bùkátà kọ́ sọ nǹkan yẹn tó ló ní bùkátà o. wọ́n fi hàn yí pé ẹni tó lọ fẹ́ ẹ̀kọ́ fẹ́ sàdédé fi ilẹ̀ ṣùgbọ́n nítorí bí sákàrù yẹn ṣe ń dẹnu kọlẹ̀ òun ló fi fẹ́ kù ní ọ̀dọ́ rẹ̀. àdéhùnsọ́lá sálándé fìdí ẹ̀ múlẹ̀ pé ohun tí wọ́n ní ohun tí ń bẹ lọ́rọ̀ ẹni náà ni àbí ohun tí ń wù ní pọ̀ lọ́rọ̀ ẹni ohun tó wù wọn láti máa rí bí wà náà ṣe dùn tó tí wà rẹ̀ dà tó àfọlọ́n kó sí ọrùn fún akáwọn náà lè tẹ̀lé lánàá rẹ̀ o wọn náà bí máa dà pọ̀ wọn fẹ́ wọ́n yàrí ká a wájà fa alẹ́ sọ̀rọ̀ àlùfáàsá a tí wọ́n fa lè fún yín náà. wọn kò wí bẹ́ẹ̀ kò wí bẹ́ẹ̀ rárá àìṣọ́rọ̀tò nìṣà ìbóbìnrin lò hadith Anas bin Malik radiyallahu anhu. من السنة إذا تروج تزوج الذكرى على سيدي أقام عندها السبع وإذا تزوج سيدة عقام عندها ثلاثة ثم قسم قال أبو قلابة فلو شئت لكنت إن أنس أرفعه إلى النبي أنس مالك رضي الله عنه وصلى من السنة يروى حديث له حكم المرفوع له حكم الرفع ìdájọ́ palẹ̀ gbé lọ bá nẹ́bí ẹ̀ mọ̀ sí pé anẹ́sọ̀ ọ̀dá súnà kankan ní lọ́tọ̀ ọ̀nà mìíràn súnà sí àríkò sọ́lá nínú súnà lọ́wọ́ súnà yẹn súnà tani ọ́ súnà nẹ́bí àlẹ́ sọ́lá ìzàtàzáwọ̀jà bìkọ́ aláṣẹyèrè téèyàn bá fẹ́ ọmọge lórí abilékọ téèyàn ti ní tẹ́lẹ̀ àkọ́mọ ìndà hasaba ọmọge yẹn odidi ọjọ́ méje lèyìn ó fi sọ̀rọ̀ rẹ̀ fún wọn ní kéèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ní kéèyàn sọ̀rọ̀ táwọn aráàlú ń fi àtàwọn aráàlú àdó ọ̀rọ̀ yẹn ni pé wàá jókòó tì wọ́n máa bá a sọ̀rọ̀ kìí pé tùmọ̀ rẹ̀ ni pé wọ́n máa bá a sùn ní àárọ̀ dalẹ́ èyàn ó kú o èyàn ó kú o pèsè pé tùmọ̀ rẹ̀ nìyẹn o so wọ́n máa bá a sọ̀rọ̀ because ó ti change agbègbè kò sì rí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ máa ń sọ̀rọ̀ mọ́ bí ìlọ́sẹ̀ èdè ó jẹ́ oyè pébi tó dé yìí náà ò lè pààyàn tọ́ bá ti lọ tán bọ́ ọmọ àwọlé lọ́ba tọ́ bá ti lọ tán bọ́ ọmọ àwọlé lọ́ba láti máa bá a sọ̀rọ̀ kí ló ní kí ló fẹ́ kìíní kan ọ̀yá dọ́rọ̀ kan lẹ̀ òdìdí ọjọ́ méje tó mọ kọ́sọ́m lẹ́yìn ìgbà yẹn ń tàn wọ́n sì máa sí ọjọ́ fáwọn ìyàwó ọ̀yẹ̀dà tọ́sán ìwọ̀jà ṣe yé bá tó bá jásí pábílì kan lọ́fẹ́ ọmọ ìndà ha ṣàlàṣà because ìyẹn máa ti mọ orú ẹ̀ ọjọ́ mẹ́ta òun lọ́ máa fi dóòtì tí ó fi ṣe ọkọ fún un mọ̀kọ́sàm lẹ́yìn màá yóò ṣe kí ni yóò máa pín ọjọ́ fáwọn ìyàwó àbọ̀ kìlá bá sọ pé ọ̀la ó ṣe ètò tó bá wù mí lakólútù èmi dẹ̀ máa sọ pé ánẹ́sùn kọ̀ ọ̀rọ̀ fáwọn ìlànà bíi odidi xariifu yìí ọlọ́ọ̀gbé bá النبي صلى الله عليه وآله وسلم آه، الحديث الثامن بعد ثلاثمائة حديث أو حديث عبد الله بن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال بسم الله العظيم المؤمن وذلل الشيطان مرة أكثر فإنه إن يقدر إن يقدر إن يقدر بينهما ولد بذلك أو يضره إيه، عبد الله بن عباس رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم فقيل أن أحدكم فما جاءت بينكم قال إذا أراد أن يأتي أهله tọ́ba gbèrò láti lọ bára lé rẹ̀ kọ́lá bísmìlá ọwá ní bísmìlá aláhùnmí jẹ́ni bí na ṣàìtàn ọlọ́run gbé wa jìnà sáṣetánì wà jẹ́ni bí ṣàìtàn àmọ́ ọlọ́sà kúkánà kò sì wá gbé àṣetánì jìnà sí wa níbi ohun tó bá fi sì kẹ́ wa fẹ́ẹ̀nàhó èyí kọ́dà rúbẹ́ ìdàhùnmá wà láti nítorí bẹ́ẹ̀ tí wọ́n bí kádàrà ọmọ níbi àṣepọ̀ tí wọ́n ṣe ń jọ́ ní ṣàìtàn abada àṣetánì ò ní kórìíra bá ọmọ rẹ̀ láéláé wọn lọ́wọ́ à ń bẹ̀ pé ọmọ yẹn ò ní yí lórí ọwọ́ à ń bẹ̀ pé ọmọ yẹn ò ní pààrọ̀ ẹ̀sìn báàbù náà yí anilkhalwati bil ajnabiyya ẹ̀rìn tá a fi ń kọ̀ fún ni pé èèyàn gbọ́dọ̀ wà ní kọ̀rọ̀ pẹ̀lú obìnrin tí èsì ìyàwó yẹn tí yẹn sì lẹ́tọ̀ àti fẹ́ gan tó bá fẹ́ fẹ́ hadith three oh nine hadith ankhula bin aamir. على النساء وانا دي سأله صلى الله عليه وسلم غير صار عيون الدخول على النساء لا تمال أول بعوض فما سبب ما قد عوض فقال رجل من الأنصار أقول كنا وأنصار وأسوأيك يا رسول الله أفرأيت الحمو ولا واري أنت باجي أخو فنزوجه ينقى على قرني bí àbúrò ọ̀kọ̀ọ̀kọ̀ sóhun ní ò lè wá wọlé báyàwó ọ̀dẹ́ ẹ̀ alimọ́t àtọ́sọ̀ láàtọ́ àmọ́ ilmọ́t àbúrò ọkọ̀ gan àgbẹ̀gbọ̀n ọkọ̀ gan ikú ni ah oúnjẹ kú jẹ bọ̀dá mi adúwọ̀ eléyìí fẹ́ ọ̀fẹ́ tí bọ̀dá ń jẹ nìyí alimọ́t mọ́sùlùmí lápàdà àbí tọ̀hìr àdìgúnnù wahab wọn ni mo gbọ́ láyé tí ń sọ láyé pé láyé láyé láyé sọ sọ pé alhamu akúzáwùj ọlẹ́ni tó ń pè alhamu òun náà ní kíni o arákùnrin ọkọ ọmọ àṣìbá àhùmí àkọ́rẹ́bí záwùj àtàwọn tó jọ náà àwọn fámìlì ọkọ ibn al-am bí ọmọ ń kú àwọn yẹn òun ló ń pè ní alhamu alhamu tẹ́ máa ṣe hamuka nínú àwọn asọ́ alhamsa àbí nínú asọ́ alhamsa so kí ni akọ̀ fún aláṣẹwọlé kọ obìnrin tí téèyàn ní ìgì lórí ẹ̀ yẹn gbọ́dọ̀ wà ń kọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ sádán lè sọ̀rí àti òkò ìfà àhíṣà láti tilẹ̀kùn bàjẹ́ torí tó bá wọlé tó àti tánì máa ṣe kẹta rẹ̀ ẹ̀rọ dẹ̀ máa ṣẹlẹ̀ láàrin àfikọ́lọ́ ń bá dáàbò ẹ̀bùn yẹn lókun eléyìí náà ni ó jẹ́ gbogbogbò níbi gbogbo àwọn ajá ni gbogbo àná la gbọ́dọ̀ wọlé tán bíi àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ mọ̀lẹ́bí ọkọ gbọ́dọ̀ wọlé tán ìyàwó èèwọ̀ táwí bá èèwọ̀ àlùwọ́sá ìlú ọ̀nà tá a tọ̀ débi ǹsìnẹ́ni tó gbogbo ọ̀nà tá a bá bá débi ǹsìnẹ́sìnẹ́ lòun náà èèyàn máa wọlé dé díẹ̀ ìjìnlẹ̀ sí àwọn ọ̀nà tí èèyàn ti lè ṣàṣìṣe àfi má kò sínú àbúrò àfi àbúrò. Um, ẹja ń yọ̀rọ̀ sọ̀dáàkì náà sí báàbù sọ̀dáàkì kí ló ń pè ní sọ̀dáàkì òun ni kéèyàn sọ òdodo pé ìyàwó yìí mo ti gbà kẹ́rẹ́ báyìí lọ́mọ kí mo fẹ́ yàwó mo fẹ́ lẹ́nu mo fẹ́ lọ́kàn kò tún fowó fẹ́ sọ̀dáàkì òun ni wọ́n ń pè ní owó fẹ́fẹ́ yóò kéré di ọ̀pọ̀ ìyẹn gbọ́dọ̀ sàn ọ̀rọ̀ bá dé náà wọ́n á tún ní sáà sọ́tọ̀ kọ́ ti fi nà nílà ẹ fáwọn obìnrin lówó fẹ́fẹ́ wọn òun ló ń sì kéde tó ń fi lẹ́tọ̀ọ́ láti lè bá obìnrin yẹn sùn owó ní kódà wọ́n ní kójú ọ̀ka onírin ọ̀ka onírin torí máa ń lówó lórí sọ̀rọ̀ àti ẹ̀kọ́ kan pọ̀ jù nítorí pọ́bìnrin tí ìbùkún ẹ̀pọ̀ jù lè tí ìnáwó rẹ̀ bá dẹ̀ ṣe kíni ọ̀ tọba kéré sọ̀rọ̀ àti tánà sọ̀lá sọ̀láǹsì máa ń sọ fáwọn ìyàwó ẹ̀ ṣẹ́ẹ̀fù òkìyà ni máa ń jẹ́ ṣẹ́ẹ̀fù òkìyà òkìyà kọ̀ọ̀kan sì <coughs> owó ńlá ni ọ eh, ohun tí máa ń san ni so two forty forty times twelve. Four eighty ah, tán, oh, òun ní sọ lórí ìyàwó kọ̀ọ̀kan, ẹ̀rí pé nǹkan bẹ̀. Wọ́n fi pé owó yẹn nìyí at least ní ìsinsìnyí mọ̀ pé nisọ́bù zaka ìyẹn two hundred dirham uh, ó ti ó ti ó ti súnmọ́ two million ó fi hàn pé ó yàn fẹ́ wọn four million sísan lówó sọ̀dáàkì èyí dẹ́yìn fún ìyàwó yẹn ní four thousand yẹn owó yẹn sì gbọ́dọ̀ pọ̀ dáadáa nítorí kóbìnrin ọmọ padà wo yẹ́wúyẹ́wú kọ́ má lòun lọ àwọn bá ti lóun lọ yóò kówó nílẹ̀ ọmọ bó ti kò sì lè rí kó lẹ̀ torí yóò ti fi ra sọ. ثمانية يمين حديث حديث العاشر بعد ثلاثمائة حديث تريتان حديث أنس بن مالك رضي الله عنه لأن النبي يتعفى صفية عتقها صداقها ولا نسأل الله صلى الله صفية عليه ó sì jáde pé tí في tó túlẹ̀ náà sọ̀dáàkì rẹ̀ ó fẹ́ pé sọ̀dáàkì rẹ̀ ó lè jówó àti ohun tá a lè fi sọ̀wọ́. ẹ̀kọ́ tí sọ̀fíà bá fẹ́ san owó ńlá ní ọ̀sẹ̀ àwọn sọlá àsàlá wa sílẹ̀ pé má wulẹ̀ sanwó kan mọ́ títí tí mo tú ọ̀rọ̀ àwọn olówó nǹkan ìfẹ́ rẹ̀ náà sọ àti ọlẹ́tọ̀ láti kọ́kànlé tú ẹrù rẹ̀ lẹ̀ ó sì pé tútú lẹ̀ tó túlẹ̀ yẹn lọ́ba mi sọ̀dá kí á dẹ̀ máa jẹ́ ìyàwó ẹ̀ sọ ìyẹn dẹ̀ ní àdámájẹ̀mú kọ́ yọ̀ǹda kò nídìí ẹlẹ́rìí kò nídìí wàlíì kò nídìí kankan àti àdámájẹ̀mú pé ọgbọ́n ìgbóná òun máa fẹ́ mọ́ fẹ́ ìtọ́ka tó wà lórí pé àsọ́lẹ̀tọ̀ kí sọ́dáàkì jẹ́ àǹfààní ẹ̀sìn àbáǹfààní ayé ààrẹ dígẹ́tì òfin dandan kó ṣe pé owó náírà àbí dọ́là nìkan lèèyàn ká irú tẹ̀yí nípa bá náà sọ̀lá àṣálà ń ṣe fẹ́ sọ̀fìyà ń tọ́ka sí bá náà níbi ṣe tó àti bímọ rẹ̀ ṣe tó pàápàá jùlọ ọ̀rọ̀ kan tó sọ pé irhamu aziz qawmi zalla ẹ ṣàánú ẹni tó bá jẹ́ àbí inú ìjọ tó yẹ pẹ̀rẹ̀ bíkọ́sì ìyẹn pàtàkì ní sọfíyà olóde ìyẹn pàtàkì ní ilẹ̀ lọ́kàmú pẹ̀lú káwọn náà bá àwọn akẹ́sì jáde lásòjú ogun náà fi kó wọn lẹ́rù sọ àánú yẹn náà lànà ìsìláṣà àsìkò irú rẹ̀ yẹ ọ̀gọ̀rọ̀ tó máa jẹ́rù kankan mọ́ ọmọlúàbí kódà ìyàwó olórí lẹ́ẹ̀kọ́ jẹ́ ọ̀rọ̀ bó ti سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك